فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته تفسير القرآن العظيم في أنباك كارلو ننو أشو رمضان إليني أجوكيجي ننو أشو رمضان نبتسياكا نيني أناني واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملقين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضار مضرين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشرقين أن ينزل أن ينزل عليكم من خير من ربكم والله يقص برحمته من يشاء والله ذو الفضل العظيم إلا سورة البقرة آية وتبعوا ما تتلو الشياطين على ملك سليمان tí a ń bá kíkà rẹ̀ lọ láti àná mo ṣàlàyé pé àwọn gbólóhùn tí ó wá fún àwọn sábàbù nùsọ́lù àyà yìí pé tó fa tí ọlọ́wọ́n bá fi sọ àyà wọ̀tàbàáyú máa tẹ̀tẹ̀lọ ṣayàtínú ala mulki Suleiman mo ní ó tóbi àwọn oríṣi ọ̀rọ̀ méje. àti dákọ̀ ọ̀rọ̀ márùn-ún àbí mẹ́rin nínú àwọn ìdínà èyí tí ó jẹ́ ẹlẹ́karùn ni èyí tí Sa'id ibn Jubair radiyallahu anhu tí ó gbà wá òun ní ọ̀rọ̀ ẹlẹ́karùn-ún tó ń jẹ́ tabi'iyun jalil ọ̀kan nínú àwọn tó ṣe pé ìsìn máa ń dá sí ọ̀rọ̀ tafsir gidi gan torí pé ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún abdullahi ibn abbas radiyallahu anhu sa'id ibn jubair òun ní àyà tí a fẹ́ kà yìí ẹni pé wattaba'u ma tatlu shayatinu ala mulki suleiman ó ní tó fà á òun ní pé anabi suleiman. كان يتبع ما في أيدي الشياطين من السحر أوال جنو وما نقا إدجسه يعني في كما شوبون وما أقبني وما النبي سليمان ọmọ wa ń gbà lọ́wọ́ wọn ọmọ ń gbà fọyà kúzọ̀ omi ni òun fọyà ṣùkọ̀ ọ̀hún aw fayadfanuhu tahta kursiyyihi tó bá gbà yóò wá kó sí abẹ́ àga rẹ̀ yóò wá jòkólé mọ́lẹ̀ ipe kò sí ti ipa yóò kú lè ká nǹkan kan ẹ̀ lè débi àga yìí kẹ́ wá gbà padà ní ọwọ́ mi. walam taqdiru shayatini an yasilu ilayhi àwọn èṣù yẹn nípa àwọn àlìjẹ̀nú yẹn ń wòlé dọ́dọ̀ rẹ̀ kálá ń bọ̀ wá kó nǹkan wọn lẹ́yìn gbà فدنت إلى الإنس فقالوا لهم faqalu lahum atadruna الذي كان سليمان kana suleimanu الشياطين والرياح غير ذلك riyah ghayr zalik ní àwọn shaitan ìyẹn ni pé ìtọ́ jẹ́ aṣèitọ́nù ìtọ́ jẹ́ olórí wọn tí ń jẹ́ Iblis òun ló wá wá níwá èèyàn ó wá bá àwọn èèyàn pé abẹ́ àga anabi Suleiman agbára kan bẹ lábẹ́ rẹ̀ Agbara yẹn gangan náà ni fi ń ṣe gbogbo nǹkan tó ẹrí ti ń ṣe yẹn tó ṣe pé agbára rẹ̀ ká àwọn àlejànú agbára rẹ̀ ká atẹ́gùn àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé máa ń ṣe lóríṣiríṣi tó pé bi'idhnillahi ta'ala bàtà bá débi ọ̀rọ̀ nípa nabi Suleiman a máa sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ wọn láwọn ọ̀ma ọ̀kọ́ọ̀lù náà wọ́n lè àmọ́ nǹkan tí ń lò kọ́ọ̀lù ọwọ́ sọ fún wọn pé yẹn ni pé kọ́ọ̀lù ọwọ́ sọ wọn pé fa innahu fi bayti khasanatihi wa tahta kursiyyihi ó ní ẹlọ́lẹ̀ wọ abẹ́ àga rẹ̀ yẹn àpótí kan bẹ́ẹ̀ ibẹ̀ ní ń kó àwọn nǹkan agbára rẹ̀ sí fastasara bihi al-insanu wastakhrajuhu wa amalu lẹ́yìn ìgbà tó wá di pé anabi anabi suleiman kú tán àwọn èèyàn wọn wá lọ síbi abẹ́ àpótí wọn lábẹ́ chíà rẹ̀ wọn wá gbé àwọn kìnìyàn jáde ìgbà tó ń gbé jáde wà ámìlú bìhí wọn wá bẹ̀rẹ̀ sí ní lò faqala alul hijaz kana suleiman ya'lamu biha wa hadha as-sihru wọn ni àwọn tó wá jẹ́ alul hijaz yẹn ni pé àwọn Lárúbáwá tán jẹ́ àwọn ará Mẹ́kà àwọn náà wà ń sọ pé anabi ọmọ àyẹ̀nìkà anabi Suleiman ọmọ ogun yìí òun náà sì ń lò bẹ́ẹ̀ sì ni kí ọmọ lórí nǹkan báyìí sẹ́hìrùn idán làwọn máa fi tó gbàtà ń sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé wọ́n fi idán ogun ṣíṣe wọ́n fi ń tì sí anabi Suleiman alayhi salam gbàtí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. فأنزل الله تعالى على نبيه الوواص آية كالفوان النبي محمد صلى الله عليه وسلم براءة سليمان عليه الصلاة والسلام يقول جاي فما فوان النبي سليمان عليه السلام أرأيني أرى إليك القول السادس أرى إليك فا إسحاق بن يسار ونلقى حديثي ونلقى أرى òun náà ọjọ́ ọmọ ìsàlá kọ̀ọ̀kan yẹn ó ní amidatu shayatin ina arafat mawta suleiman bin dahud aleyhisselam ó ní àwọn shaitan wọ́n máa máa yẹn nípa àwọn àlejànú wọ́n ṣẹ́rí lọ síbi àga anabi suleiman nígbà tán lè kó ti kú tán fakatabu asnafa sihiri wọ́n wá kọ àwọn oríṣiríṣi nǹkan wọ́n wá kó sábẹ́ yẹn ni pé ẹ̀rí kó yàtọ̀ sálà ọkọ̀ díẹ̀ látara pé tala kọ́kọ́ ni anabi suleman lọ gba kínní yẹn lọ́wọ́ wọn tẹ́lẹ̀ kejì yẹn ni pé tó jẹ́ gbólóhùn ẹlẹ́kẹfà òun ní kéṣe kó anabi suleman lọ gba lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tí anabi suleman kú tán náà ni wọ́n kó àwọn kínní yìí pé gbogbo ọlá tí anabi suleman lò àwọn wọ́nà táwọn fi bá ní orúkọ jẹ́ wọ́n wá kó àwọn idán ogun oríṣiríṣi wọ́n wá kó sí abẹ́ àpótí rẹ̀ ní pé àga anabi suleiman gbà tá mọ̀ pé ó ti kú ja'alu fi kitabin thumma khatamuhu bi khatamin ala naqshil khatimi suleiman wa katabu fi yani jawanihi fi wọ́n wá fi olùwánìyí wọ́n mú àwọn kiri yìí wọ́n wá kọ́ débi pé lẹ́fi mọ̀ pé ibi tí a fẹ́ lé kékeré yìí má ẹ̀yin náà padà rí bó ṣe lágbára pẹ̀lú nǹkan ń ṣẹlẹ̀ ní àwùjọ wáyà yìí wọ́n ní tọ́ba kọ kínní yẹn wọ́n kọ́ fi kítábìn wọ́n kọ́ sínú ìwé kan tẹ́rù pé tíra ni lẹ́yìn náà kẹ́tọ́ wá ṣe pé wọ́n kọ́ lásán jẹ́ ẹ̀lúhu bí ònúwánì wọ́n tó fi tọ́píkì sí lókè wọ́n fi ònúwánù sí ipe idán yìí idán táwọn fi ń ṣe kínní nílẹ̀ yìí bí báyìí náà ti máa ń ṣe oògùn yìí oògùn kínní kan ni so ohun tó bá wọn wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan wọn wá tó ní hadha ma kutiba ma kataba asif bun barhaya siddiq mulki suleiman bin daoud min da akhiri kunuzul ilm wọn wá ní ntí asif tó jẹ́ ẹni tó súnmọ́ anabi suleiman ó ní ntọ́ kọ́ náà làwọn. sàjọ ọ̀dọ́ rẹ̀ làwọn ti gbà á tó tó yẹ pé nǹkan tí anabi Suleiman ti fi ń sọ lánìí so wọ́n wá lọ lè kó sábẹ́ àga rẹ ìgbà tó yá wọ́n apàdà wá yọ jáde pé ẹ rí ntànàbí Suleiman ń lónìí lẹ́yìn ìgbà yẹn náà làwọn yẹn wá ń pariwo pé ah, àti Suleiman ti ń sógun ọ̀rọ̀ yẹn wá ń fọ́ká láàrin àwọn tàbí láàrin àwọn Yahudi náà ni ọlọ́wọ́ pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ kí àyà wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaiman. alqawlu sábẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́keje alimami Tabari rahimahullah tó ṣe pé ọjọ́ ọ̀kan nínú àwọn àgbà onítafsir ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ ẹlẹ́keje yìí ti wá àwọn náà gbá ọ̀rọ̀ yẹn láti ọ̀dọ̀ Abubakri an an قال قل لما سلب سليمان ملك لما سلب سليمان لما سلب سليمان ملكه كانت الشياطين تكتب السحر في غيب في غيبة سليمان òun ni tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n gba ọlá tọ́lá bọ́ lọ́wọ́ anabi suleiman láàrin ìgbà tí ọlá fi bọ́ lọ́wọ́ anabi suleiman làwọn àlejò náà wọ́n kọ àwọn oríṣiríṣiríṣiríṣiríṣi nǹkan وكتب وققي من أراد أن يأتي كذا وكذا فليستفعل فليستقبل الشمس وليقل كذا وكذا wọ́n ní ẹni tó bá ń fẹ́ nǹkan báyìí ní tó kù fún náà ni pé kó kọjú sí oòrùn ní dèdè aago báyìí kó sa nǹkan báyìí kó ṣe nǹkan báyìí kó wí nǹkan báyìí wípé nǹkan tí ń wá òun yóò rí so wọn akọ sínú ìwé kan tí gbogbo ẹ pọ̀ ìwọ tó bá ń wá nǹkan báyìí jí ń dèdè aago báyìí kó kọjú sí òṣùpá kó wí nǹkan báyìí kó béèrè nǹkan báyìí so ìwọ tó bá ń fẹ́ wọn sà ń sọ oríṣiríṣi àwọn nǹkan tí yẹn bá ń fẹ́ pẹ̀lú ọ̀nà tí yẹn gbà lo nǹkan yẹn wọn akọ sínú ìwé so wọn ti bọ abẹ́ àga anabi suleiman ṣùgbọ́n tó wá dípa anabi suleiman kú tán àwọn agbèjáde kẹ́ níta anabi suleiman ń lò ní o wọ́n sọ pé ẹ̀hẹ́n ológun lòun náà ayé yóò ṣe dá lò àti ọlọ́run wo àti ọlọ́run rọ́wọ́ ni so bó ṣe di pé wọ́n ń pe anabi suleiman ní ẹni tí ń ṣe ògùn lélẹ́yìí so àwọn tó wá jẹ́ àwọn olùmọ̀ nínú àwọn yahudi ẹ̀rí pé ọ̀rọ̀ bí oríṣi méje náà ni agbékalẹ̀ yìí àwọn tó wá jẹ́ olùmọ̀ nínú àwọn yahudi táwọn jẹ́ àfà nínú wọn ọ̀rọ̀ yẹn ó yé wọn ó yé wọn pé ànábì ọlọ́run ọba kan kò kí ń ṣe onídán láéláé torí pé kí ni ànábì Musa alayhi salam wọ́n mọ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú Fir'aun àtàwọn òpìdán Fir'aun wọ́n mọ̀ pé dédé tí àwọn ìjọ Fir'aun tí wọ́n ń ṣe ní idán nǹkan yẹn gangan lọ́wọ́ bá fi pàdé wọn ló fún anabi sulemanu ní kọmọjẹ́ mọ̀jíza ó ti yé àwọn yahudi pé anabi ọlọ́wọ́ bá kankan kò lè jẹ́ òpìdán àmúlára aburú tí olúwa bá ń ṣàlàyé fún àwọn jama anabi sallallahu alaihi wasallam àwọn àlèhùnmọ̀ rẹ̀ bí ká mọ̀ nípa àwọn yahudi àtàwọn nasara náà lọ́wọ́ wọn tún ń ṣàlàyé fún wa nínú àyà yìí pé wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki suleiman wattaba'u àwọn tani ohun sẹ́rí sí alyahudu ulama ulyahudu àwọn yahudi ohun jáwọ́ ittaba'u bí máa na faddalu wọ́n gbọ́lá fún kí wọ́n máa sọ wọ́n dà yẹni pé wọ́n fara mọ́ wípé a mọ̀ sọ́nà ni láwọn àfáà yahudi ohun máa tẹ́tẹ̀lú shayatin ala mulki suleiman ń táwọn èṣù tí wọ́n lọ lè kọ kalẹ̀ tí wọ́n fi rinlẹ̀ tí wọ́n sàfitì rẹ̀ ipe òun ni ó mú ọlá nẹ́bí Suleiman lọ́wọ́ àwọn nǹkan yẹn ni gbogbo àwọn nǹkan náà ni fífi tú àyà wọn àwọn nǹkan yẹn ni gbogbo tí mo kà tí mo ní bí ọ̀rọ̀ méje òun ló wá nípa rẹ̀ wọn sòun náà ni pé wọ́n ń sọ pé a ti mọ̀ di ọlá nẹ́bí Suleiman ìgbà táwọn èèyàn ń sọ àwọn Yahudi náà mọ̀ pé irọ́ ni wọ́n ń pa àmọ́ gẹ́gẹ́ bí aburú tó lọ́wọ́ bá ń sọ nípa wọn pé wọ́n mọ òdodo wọn ó sì kọrí síbòmíì tí náà wà ní sàlàyé pé gbogbo ẹni tí máa mọ tí ń jẹ́ òdodo tí pé yóò sì gbárí mọ́bomi pé òdodo ní ìnílò fi ìyẹ̀nì ṣáda ń minal Yahudi ń tọ̀ ń farajọ Yahudi ó farajọ Yahudi anabi sì ni pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tí bá ti ń jọ àwọn ìjọ kan tó pé ìṣe wọn ní ń kọ́ òun ló dára wọn ni ó ní wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman ẹ wo olùwà ní anabi Sulaiman kò kí ń ṣe kẹfìrí ní tiẹ̀ anabi Sulaiman ò ń ṣe kẹfìrí walakinna ash-shayatina kafaru àwọn àlejànú àwọn ni wọ́n ṣe kèfèrí àwọn ni wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ẹ rí i pé olúwọba ti kọ́kọ́ gbé ìdájọ́ wá síwájú ipe nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ pé anabi sulemanu náà ń ṣe anabi sulemanu yẹn ṣe àwọn ni wọ́n ń ṣe káfàrù àwọn ni wọ́n ya kèfèrí kí ló fa ni pé yu'allimuna an-nasa sihra àwọn àlìjànú yẹn gangan náà máa ń kọ́ àwọn èèyàn ní idán ogun ogun ṣẹ́rí kìíní yìí gbogbo èèyàn ní ó yẹ kí gbogbo ẹni tó bá ń jẹ́ oníkéwú ó yẹ kí làákà èrè ọ̀sọ́jí gbogbo ẹni tí ó ní pé òun wá náà ń kàlí òun wá ogun Allah kí làákà ìkọ́sọ́jí pẹ̀lú àyà yìí ẹ̀rí pé àwọn afáàmù sọ kíní kan pé alkufuru mìlá wípé kẹfìrí ṣírkù mìlá àti ẹbọ ṣíṣe mìlá ìlànà ní o tó ṣe pé wọ́n máa ń tẹ̀léra wọn ni tẹ́ ẹ bá ń wo ìkẹfìrí ìlú kan kẹfìrí kọ́ńtì kan ẹ lọ lè wo kẹfìrí kọ́ńtì míì náà ẹ wo kẹfìrí ìlú míì ẹ mọ̀ rí pé ìyàtọ̀ kínkínkín náà lẹ́ mọ̀ rí láàrin wọn. ògbẹ́ni tó bá wọ nínú suratul baqara wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman káwa lọ lè padà káwo àwọn asbábù nùsúlì rẹ̀ ń tó fà tọ́lọ̀ ń fi sọ́kalẹ̀ challenge lélẹ́yìn fún gbogbo ẹni tí bá ń jẹ́ àfa o tẹ́láwò Jalalaini mo ti rọ́jà rẹ̀ kò sí sábàbù nùsúlù yìí ń bẹ kí ni yẹn ni mo wá wò pé. àìsí sábàbù nùsùlù yìí níbẹ̀ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tají sí ibi tí mo fẹ́ mú jáde níbi ọ̀rọ̀ yìí òun ni pé ẹ́rìkì mo kà lẹ́ẹ̀kan ipe àwọn àlejànú wọ́n lọ lè kọ àwọn oríṣiríṣi nǹkan tí ń jẹ́ idán táwọn máa ń ṣe oògùn tí wọ́n ń ṣe àwọn akọ wọ́n sì kọ́ pẹ̀lú pẹ̀lú tọ́pìkì rẹ̀ ìyíhun ni àwọn kundi, àwọn àṣírí àṣírí táwọn èèyàn máa ń kójọ tí wọ́n tó sílé bá kán tẹ́bárí ẹlòmíì bí ṣe máa ń bó ṣe ní àwọn àṣírí àwọn kùndí yìí ń lé wàláyé wọ́n tọ́jú rẹ̀ jówó lọ wọ́n pàtàkì rẹ̀ ju gbogbo nǹkan lọ kódà ẹ̀ ní rí wọn kan tó sí ibi gíláàsì báyìí bọ́n ṣe máa ń to àwọn tíra síbẹ̀ ó nínú ibi tí wọ́n lè tù sí ẹ kọ́kọ́ wo ìpínlẹ̀ rẹ̀ náà ẹ wo ibi táwọn náà lọ lè ẹ wo ibi tí anabi gbàtà ní pé wọ́n kọ́ tán ìtàn tó ń lọ pé anabi sulemanu gbà lọ́wọ́ wọn níbo la ló kó sí ó sínú pákó ọwọ́ agbè sábẹ́ abẹ́ abẹ́ tíya rẹ̀ èyí tá ní ìtàn tó ń lọ tóun ní àwọn gangan ni wọ́n kọ́ fúnra wọn gbà tí wọ́n kọ́ tán kí bẹ́ẹ̀ làwọn náà ṣe wọ́n lọ lè fi pamọ́. àwọn nánkàlí àṣírí tí àwọn èèyàn máa ń kójọ mú ní pé ẹwọ́gbà tí àwọn tí wọ́n ń ṣe lẹ́yìn anabi Suleiman àwọn náà wò pé kò síbi tí ó kó sí ju pé ibi tó pàtàkì tó pamọ́ tí ò ní fẹ́ káwọn èèyàn rí náà làwọn fi pamọ́ sí ẹ kọ́kọ́ fi wọ́n wò pẹ̀lú àwọn nánkàlí táwọn èèyàn ń gbé kí lónìí yìí o àti tipẹ́tipẹ́ náà kódà náà làwọn ẹlòmíín fi ń jẹ́ àfà wọ́n gbáwọn iléyè sáfún kéwú àfó ní àṣírí ni wọ́n ìpínlẹ̀ àṣírí leléyìí o náà là ń kanu Suratul Baqara yìí ẹ wá wo nítorí wọn kọ́ gbé wá síwájú ó ní wa ma kafara Sulaymanu walakinna shayatina kafaru anabi Sulaymanu kì í ṣe kèfèrí anabi ọlọ́run ni walakinna shayatina kafaru àwọn àlejànú àwọn ní kèfèrí torí pé kí ni yu'allimuna an-nasa sihra àwọn náà ń kọ́ àwọn èèyàn ní idán ogun náà ń kàlí níbí ó yẹ ká mọ̀túmọ̀ kan ti ń jẹ́ idán ìtì ń jẹ́ idán as ẹ̀rí pa àwọn bàbá yẹn náà àwọn náà máa ń pe àwọn kíní ní àṣírí wọn ò pé dáadáa ni as náà ni wọ́n ń pè pé àwọn àfó ní àṣẹ́ṣẹ́rí ó ní lágbájá ní àṣẹ́ṣẹ́rí ìtumọ̀ rẹ̀ ni pé ó ní idán lọ́wọ́ ó ní oògùn lọ́wọ́ so ó lè jẹ́ pé oògùn yẹn oògùn tí wọ́n ń kọ pẹ̀lú èdè lárúbáwá ni àbí oògùn tí wọ́n kọ pẹ̀lú èdè ìlú wọn gangan gbogbo ẹ̀ náà nǹkan kan náà ní ń jẹ́ solúwọ́ bá fún lára pé àṣẹ tí bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó ń tọ̀hún ń ṣe tí máa ń sọ ní di kìfìrí so wàláhì challenge tó lágbára náà la jù kalẹ̀ yìí kí a retí ẹnìkan tí ó jáde tí ó ní sábàbù nùsùlù yìí kò rí bẹ́ẹ̀ àbí pé ìyàtọ̀ ń bẹ láàrin tí àwọn àlejànú yìí ń ṣe tí wọ́n ń tìrọ rẹ̀ máa nábì yusuf ẹ̀ lànàbì suleiman ìyàtọ̀ bá ń bẹ pẹ̀lú ìtàwọn èèyàn ń ṣe lónìí tó ń pè ní àṣírí wàláhì èsì rẹ̀ náà ni pé kò sí ìyàtọ̀ ń bẹ sọ àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pa tó wá ní wọ́n tún wá kọ nínú àwọn ìdí àwọn àsìbábù nùsùlù sọ pé wọ́n tún kọ tọ́pìkì kọ̀ọ̀kan sí kankan ipe eléyìí ni ògùn lágbájá fa ìdátù fa ìdátù tẹ̀fúríkù fa ìdátù fìrákù bẹ́yìn náà zọ́ọ̀jì wàmẹ́rì yìí ẹ padà rí nísìnyí ọwá ní wàmá unzila alẹ́lì malakain so bákan náà àwọn yahudi àwọn nasọ́rọ́ wọ́n tún gbàgbọ́ ma unzila alẹ́lì malakain nǹkan tí olúwa sọ̀kalẹ̀ fún àwọn màláíkà méjì bí bàbílà ní ìlú tí ń jẹ́ bàbílà bàbílà ìlú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ní ìlú Iraq náà ni bábílà yìí wà olúwa wá ń sọ àwọn màláìkà méjì kan síbẹ̀ ìgbà tó sọ wọn kalẹ̀ àwọn màláìkà méjèèjì ń haruta wa maruta harut àti marut ló kọ wọn inú àwọn mufassirun náà mi alimami ibn kathir náà mọ wá wọn láwọn míì ní pé harut àti marut pé kò kì í ṣe màláìkà làwọn méjèèjì ipe ẹ̀dá kan nú àwọn ẹ̀dá àlìjànú àbẹ́yàn ni wọn àmọ́ imam kathir ní pé ìtòrinlẹ̀ jù náà ni pé màláíkà làwọn méjì limadha li dhahirin nas torí pé alukurani gẹ́gẹ́ gbé jáde pé alal malakain ipa àwọn màláíkà méjì kan àwọn ni wọ́n mú kíní yẹn wá yẹn ni pé idán idán tí ó sọ̀kalẹ̀ fáwọn méjèèjì náà tán gbé wá tọ́lọ́wọ́n bá fún wọn ẹni pé tí wọ́n gbé wá sórílẹ̀ ayé orúkọ wọn jẹ́ Harut àti Marut àwọn méjèèjì mọ idán wàmá yu'allimani min ahadin àwọn méjèèjì wọ́n wá jù kó kalẹ̀ tó lè ayé pé gbogbo wọn tó bá fẹ́ kọ́ idán máa bọ̀ wá àwọn méjì wọn wá ní tí kọ́ ẹnìkankan tó bá fẹ́ kọ́ idán lọ́dọ̀ wọn tó fẹ́ kọ́ àṣírí tó fẹ́ kọ́ oògùn lọ́dọ̀ wọn hatta yaqula innama nahnu fitnatun wọ́n sọ fún yín pé ṣe rí wa màláìkọ́ náà ni wá àmúlù ọba ṣe wá ní fìtínà fún yín ni yẹn ni pé àdánwò wàhálà la jẹ́ fún yín so kí ni túmọ̀ fìtínà tán jẹ́ òun ni pé olúwọba subhanahu wa ta'ala ó ti sọ àwọn ànábì ọlọ́run ọba kalẹ̀ àwọn òjíṣẹ́ kalẹ̀ lóríṣiríṣi tí wọ́n sì ń kìlọ̀ fáwọn mẹ̀dámẹ́nìyàn pé idán ṣíṣe o ìtì máa ń sọ ní di kẹfìrí ni idán ṣíṣe o kìí jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí má kìí jẹ́ kéèyàn jẹ́ olùgbàgbọ́ òdodo ìmọ̀ ń ba ìmánì jẹ́ ìmọ̀ ń ba tàwọ̀ṣídìí jẹ́ mọ́yàn lára ni ẹ gbọ́dọ̀ ṣe sòkínì àwọn èèyàn ti mọ̀ ó ti yí àwọn èèyàn òun ló fà náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn Yahudi gan náà fi ń sọ pé hàn anabi Suleiman kèfèrí ni látara pé wọ́n ti rí pé wọ́n ti rí tìmọ̀ pé ń ṣe ìdánilò tó túmọ̀ sí pé ìdájọ́ ọdán ó ti clear sáwọn èèyàn àmọ́ màláìkà lọ́wọ́ sọ̀kalẹ̀ yìí làwọn méjèèjì wọ́n sì mọ̀ nípa idán wọ́n ń kọ́ àwọn èèyàn ní idán yìí àmì tó bá ti fẹ́ kọ́ tó bá bá wọn pé wọ́n kọ́ dáwọn ni hey wọ́n ni máa kọ́ innama na'nu fitnatun fala takfur má di kèfèrí tàbí ilé kọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí nílò ó di kèfèrí nù so irú ẹni pé láti fi mọ̀ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run a máa gbé ìdájọ́ kalẹ̀ wọ́n bá ṣe wò láti pé ẹ̀yin ọmọ mo fi léyìn mo fi dán yín wò ẹ̀rí pé olúwa bá sọ sẹ̀bílà ìmà ṣákẹrán wàhímà kàfùrọ̀ olùwọ́bá yóò la ọ̀nà méjì kalẹ̀ fún mẹ́dámẹ́nìyàn tó bá wọ̀ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tó bá wọ̀ ya kẹfìrí tí tó bá wọ̀ ló múnú méjì ara àdánwò tàsìkò yẹn òun náà ni pé àwọn mẹ̀láíkà méjì òun wọ́n mọ̀ idán wọ́n sì ń kọ́ àwọn èèyàn àmọ́kẹ́ tó kọ́ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ yí àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn òjíṣẹ́ ti ń jíṣẹ́ fún wọn àwọn lóòótọ́ wọn á sọ fún wọn ولا تكفر إنما نحن فتنة فلا تكفر ما يا كفري أواني أرى إن كتاو يما وشي أني فيتعلمون منهما أو يما أنقو لدى أوا ملايكة ما يجي ما يفرقون به بين المرء وزوجه فراقو فراقو àwọn tí bá ń ṣe náà ń kàlíwò ní èémọ̀ ń pa fìrákù wà láyà kúrán là ń ké yìí o tóró lè yá ní ìsìnká tó nítọ̀ àbùbátá tó dé o ó tún ní àwọn èèyàn ń ṣe fìrákù ẹ̀rì kúránì ní sọ ìbá àwọn tó dé o kúrán àyà kúrán là ń kà yìí kúrán suratul baqara two one oh two náà ni àyà tá ń kàlọ́ ọgọ́rùn-ún kan àti méjì ó lára ń ti ń jẹ́ síhírù ìdán ogun tí ó sọ̀yàn di kèfèrí òun náà ni ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi ń táwọn yẹn máa lọ lè ń ṣe tó máa fi ń dá ìjà kalẹ̀ láàrin ọkọ àtìyàwó ìdán ni wọ́n parí ẹ̀ tì ẹ̀ yanjú rẹ̀ tì wọn ò ní rí yanjú ó túmọ̀ sí pé ogun ni fìràkù ọjẹ́ kéwù ni ní ti máa ń sọ ní di kèfèrí ni ètò wa burú jù ní kéèyàn wá fi àyà alukur'an kéèyàn wá fi ṣe àwọn nǹkan tá à ń pè ní idán yìí kéèyàn lọ lè hàn wàlú fáríkà tù fáríkà fẹ́ríkà kan ẹwà bùn lójú rẹ́gẹ̀dẹ̀ fa bẹ̀rẹ̀ wọn ẹbùn lójú fẹ́rẹ́gẹ̀dẹ̀ ẹwà kọ ẹ̀yìn ó kọ wọn síra wọn subhanallah ilàwọ̀dìm wọn ẹ̀dàkùn ṣe kọ́kọ́tì ẹ̀kọ́kẹ́yàn náà kọ́kọ́ rí náà èyàn di kèfèrí àbí èyàn di kèfèrí ètí ń jáná ń kà nínú ṣíṣẹ́rù àṣírí táyọ̀ tó ma fi ṣe fáàrí pé wọ́n ní àṣírí léhun wàláì kò yẹ kéèyàn mọ gbóru àwọn ọ̀rọ̀ báyìí kí wọ́n fi ṣàfitìlẹ̀ ní àṣírí mbẹ̀hùn àbí tẹ́wárí àtún àmọ́ pọ́n àṣírí lébi ẹni pé bóyá nǹkan kan tó bù háyà kan ni wàlá àwọn èèyàn pọ́n àṣírí lé o ah wọ́n pọ́n àṣírí lé tẹ́ bá ń sọ tẹ́ bá ní okè níkan ọ̀gẹ̀ mi ti sọ wọn ti súnlẹ̀ lómi ó kàwọ́ mọ́rí ẹ̀mọ́ pé náà jó òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ pé iná ló dájú pé mo ti sún náà yéé yéé ah ojú ogun àgírí iná la ilaha illallah so bí kíní ń ṣe pàtàkì tó lọ́dọ̀ àwọn èèyàn náà ìdájọ́ rẹ̀ là ń kà yìí ipe ní ti bá ń ṣe ní tí ó ń jẹ́ ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni pé níyẹn èyàn lè máa ṣe kéèyàn jẹ́ mùsùlùmí tí ẹ bẹ ṣe tó bẹ lè kú kò lè bọ́ lọ́wọ́ bá ní mùsùlùmí kọ́mọ ní lágbájá ń láṣìírí lágbájá ní idán lágbájá ọ̀hún á ní ní idán ní àṣírí àbíkan ni ah wọ́n ní nǹkan ó ní nǹkan gbogbo ẹ̀ tó bá ló ní nǹkan ó ká kíyèsí sọ̀rọ̀ eléyìí náà ni a fẹ́ ṣọ́ra wa lára pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ mi náà tó ń bẹ lérí ìranù yìí náà ń bẹ lérí ìranù yìí tó mọ̀ kiri ojúlé káàkiri wọ́n mọ̀ tójúbọ̀ lú ń lú káàkiri wọ́n gbogbo ẹ̀ àtògùn àti iná ń kàlí àṣírí gbogbo ẹ̀ nǹkan gbogbo ẹ̀ tí ń bẹ lórí òka anabi suleiman wọn á yẹ àwọn kìíní yẹn wọn á ní xaatimi àṣírí xaatimi látún rí ìpínlẹ̀ rẹ̀ látún yìí o ipe ara àwọn àlejànú yẹn náà ni tó ní pé ìtàn ní idán àṣẹṣirò gbogbo ayẹyẹ la gbọ́dọ̀ gbọ́ yé kódà gbọ́dọ̀ gbọ́ yé kó yàtọ̀ ká má yàtọ̀ sí ìwòsàn ìwòsàn òun ni nǹkan tó ṣe pé àìsàn ní ń ṣèyàn bóyá ẹnu ń rún yàn orí ń fọyàn ibà mú yàn jẹ̀díjẹ̀dí àwọn àìsàn tó ṣe pé èèyàn lè lọ sí hospital lọ́dọ̀ dókítọ̀ tó ní mo fẹ́ gba káàdì kí ló fẹ́ rí dókítọ̀ fún a mo fẹ́ rí inú ń lọ mi mo fẹ́ rí orí ń fọ́ mi mo fẹ́ rí ojú ń dùn mi mo fẹ́ rí gbogbo àwọn nǹkan báyìí òun ní ń jẹ́ àìsàn kéèyàn wá ìwòsàn sírú àwọn nǹkan báyìí ní ògò tí wọ́n fi tọ́jú rẹ̀ kò sí tó burú pẹ̀lú májẹ̀mú pé ìdánwò tún gbọdọ̀ sí níbi ìyẹn náà tó bá ṣe pé ògùn tó fẹ́ lò ògùn yẹn ò ní kàn ọ́ lára tó jẹ́ pé ní sì ń dùn ọ́ ìdánù ipe lápèjúwe wọ́n tẹ́rí bá ń fọ sáti mú ọṣẹ yìí kó fi fọ rẹ̀ tó bá ti fọwọ́ rẹ̀ kó dà sáàrin ojú ọ̀nà so àbí wọ́n ti àsọ́fọ́ ìyíhùn ìdán ni àbí wọ́n sọ fún ọ pé fi ọṣẹ yìí fi fọ irí rẹ tó bá fi forí ìhùn tán ọ lọ sáàrin ọ̀nà ibẹ̀ lọ́wọ́ dà sí tó bá dá sáàrin ọ̀nà ń ò tí ì ṣe iṣẹ́ tán ni ó ṣe pé ìdánù àwọn tó bá yẹ pé erí ń fọ ẹ̀ lápẹjú yìí wọ́n á ní ọṣẹ yìí ó fi fọ orí ìpínlẹ̀ tí sì ń jẹ́ ọṣẹ yẹn gangan nǹkan tó jẹ́ nǹkan aláàlì tó wá pé nǹkan aláàlì bá ni bóyá ewé kan ni wọ́n lọ mọ́ra wọn ni wọ́n gún mọ́ra wọn ni wọ́n á fi ọṣẹ sẹ́ni kó fi fọ orí rẹ̀ tó wá fi fọ orí òun tí ò wá sí májẹ̀mú kankan bẹ́ẹ̀ yíyún ìwòsàn nu àmọ́ tó bá di pé tó bẹ́ẹ̀ lè lò tán o gbọ́dọ̀ máa dá ọ̀nà tó bá lọ dá sí kọ́ta òun ni yé ọba sẹ́jẹ́ ìdánù àbílápẹ̀júwe jẹ̀díjẹ̀dí mú ọ àwọn á ní ọṣẹ yìí ọwọ́ ló fi fọ̀ ẹ dákun sí jẹ̀díjẹ̀dí ọwọ́ ni jẹ̀díjẹ̀dí ti máa mú yàn ìdánù ẹ̀wò níbi ogun omi ìpé níbi ìwòsàn gan ìdánù tó wà ń bẹ̀ àbí nǹkan tó lò yìí agbo ní agbo ibà àmọ́ngbà tábà kì í àwọn mú òkúta méje àbí mẹ́sàn-án mẹ́sàn-án fọkùnrin méje fún ọkùnrin méje fóbìnrin orí ìsàlẹ̀ lọ́wọ́ wà ìdánù kí o kíyèsí wọ́n tó bá fẹ́ lò yọ̀yìn kú mẹ́ẹ̀ bí tẹ́bẹ́ ti ní ewé ewé káṣíá ewé ewé tí ewé kìíní kan ní ìṣe ọ̀nà ó tó kókókúta ìfisí ìdán ìdán gẹ́gẹ́ nu àbí tó bá ti kí àgbò yìí tán bọ́ bá ti kí tán obìnrin ní ọmọ bú fún ọ ọkùnrin ọgbọ́dọ̀ bú fún ọ ìdánù àbí àgbò yìí tá a bá ti sọ lérí náà gbára ọgbọ́dọ̀ jẹ́ kí rírì ọkànlẹ̀ tó bá yẹ lẹ́kànlẹ̀ ó ṣẹ́ bàjẹ́ ìdánù níbi ìwòsàn gẹ́gẹ́ là ń sọ yìí o so gbogbo eléyìí èyàn gbọ́dọ̀ jìnnà sí láti fi wá ìwòsàn torí pé kí ni ìdán náà làánà ti ka ìdájọ́ rẹ̀ yìí wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra ẹjẹ tó ń débi gbẹ́rẹ́ sínsín ẹni tó bá ṣe pé bóyá ibìkan ń ro lápèjúwe wọn ni sa kọkàn sá bóyá kọ wá mú ewé kásí alápèjúwe kó fi omi rẹ̀ rá kó fún sí bóyá fi gbó tó irú yẹn ìwòsàn ni àmọ́ tó sì ń tó sìn ń bẹ́ẹ̀ lè ní tó bẹ́ẹ̀ lè ní nọ́mbàs tó ní òǹkà ìpígbẹ́rẹ́ méje ló sìn sí ọrùn ọwọ́ rẹ̀ ìdánde ìdán òde tó gbogbo nǹkan yẹn lèyẹn gbọ́dọ̀ lákìí sílérí torí orúkọ ìwòsàn ìdán sì ń wọlé lórúkọ àwọn afẹ́sẹ̀wòsàn ìdán sì ń wọlé tọ mùsùlùmí so gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí gbọdọ̀ kíyèsí ìdán gangan ká tún wá padà síbẹ̀ ẹ̀rù pé mo ti sọ́lẹ̀ kan pé òfin ń fi da ìdán mọ̀ òun náà ní nǹkan tó ṣe pé o lè gbé lọ sọ́dọ̀ medical doctor ipe mo fẹ́ ṣe nǹkan báyìí n tó bá ti lè gbé lọ sọ́dọ̀ medical doctor so ìwòsàn nu ìwòsàn nìyí òun nítorí ọba ti lè gbé lọ sọ́dọ̀ medical doctor kí ọ̀rẹ́ àmọ̀ pé ìdán náà nìyẹn wá kí wọn ìbẹ̀rẹ̀ ti wá rí jíyẹ̀ lè lọ lọ́dọ̀ doctor kó ní ọjà mi ọ̀yá mo fẹ́ kí n mọ ta dáadáa ni sómi pé oògùn tajà ìdán ni. bákan náà ìrọ̀rùn sùn àwọn ayé ń lé mi kọlọ̀ lè bá yẹn pé ayé ayé ayé ẹ̀yọ́nú ayé ni ń wà ó túmọ̀ sí pé ẹ̀yọ́nú ayé kí ni ìdán ni. èmi àtìyàwó mi àárẹ̀ dáadáa ni mo wá fẹ́ kó mọ fẹ́ràn mi ẹ dákọ̀ ẹ bá mi ṣe kó mọ fẹ́ràn mi sáálé gbé lọ sọ́dọ̀ dọ́kítọ̀ kò ṣeé ṣe idán ni lágbájá àti lágbájá wọ́n ti rẹ́ jù afẹ́ kí wọ́n máa jà sáálé gbé lọ sọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ idán ni gbogbo ọ̀dọ́ ẹni tí yẹn bá ti ń lọ fún nǹkan báwọn idán ni mo fẹ́ travel lọ́sẹ̀kọ́ ni ìwà ọmọ bíbí ó ṣe rí ìfẹ́ kárìsì kí kó dún kó gúnrégé fún mi ẹ bá mi ṣe nǹkan tí ó bẹ́ẹ̀ ó fi rọrùn fún mi láti máa ṣe tí yẹn lè gbé lọ sọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ ìdán ni mọ́tò mi yìí mo ṣe ra ìfẹ́ kó láṣídẹ́ǹtì ni ẹ̀dákẹ́ bá mi wá nǹkan tá a so mọ́ tí òfin láṣídẹ́ǹtì sí ẹ̀lẹ́ lọ bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ mẹ́díkù dọ́kítọ̀ àbí kó lè lọ́sọ̀rọ̀ sí ẹ̀lẹ́ lọ́sọ̀rọ̀ mẹkáníìkì bẹ́ẹ̀ ipa ẹ̀yin lẹ́ ń tọ́jú ẹ̀yin ni ẹ̀yin lẹ́ máa ń kíyèsí sí mọ́tò ẹ̀dákun mọ́tò yìí ìfẹ́ kó láṣídẹ́ǹtì ẹ bá mi a ṣe sí bó ṣe gbọ́dọ̀ yé wa yékéyékéyékéyéké nù tó náà ni èèyàn fi ń lọ lè bọ́ sínú ìdán ṣíṣe lórúkọ pé èèyàn ń wá ìwòsàn fún nǹkan téèyàn ń ṣe tó náà ni ṣe wá rí idán yìí àwọn ọ̀nà oríṣiríṣi ni máa ń gbà wá ọ̀pọ̀lọpọ̀ idán ni máa ń ní í ṣe pẹ̀lú àlìjànú ni ẹ lè rí àlìjànú fáwọn tí ń rí èèyàn sì lè má rí àmọ́ èyí pọ̀ jù ni pé èèyàn kì í rí àlìjànú ẹ̀rí pé àwọn náà lásán ní ìpínlẹ̀ kíní yìí àwọn àlìjànú náà wọ́n ní tó náà lẹ́mọ̀ gbọ́ táwọn èèyàn sọ pé kíní yìí o iṣẹ́ yìí bá sà á sí àwọn lọ́sọ̀dọ̀ dọ́kítọ̀ wọ́n ní kílọ̀ wa kò ní owó ni náà mo wá rí yín fún ó mì pé gbogbo náà ń kàlé àṣírí tó bá ti sàtó pé ó ní yóò mú owó wá fún ọ ìdánì ìdánì mùsùlùmí gbọ́dọ̀ lákìsí lérí àwọn nǹkan wọ̀nyí dáadáa so olúwa ní àwọn èèyàn yọ àìlè àwọn àlìjànú yìí wọ́n máa ń àwọn èèyàn máa lọ lè ń kọ́ lọ́dọ̀ wọn yata'allamuna minhu ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi nítorí máa ń ya àwọn èèyàn láàrin ọkọ àtìyàwó wọ́n máa lọ lè ń kọ́ra wọn. nínú tí Ọlọ́run fi mẹ́ńṣán tó fi dárúkọ ọ̀rọ̀ fìràkù nínú àyá al yìí òun ni pé nínú idán inú aburú tí máa ń dùn mọ́ àṣẹ̀yìntọ́ni jù àdìsí ẹ̀ ń bẹnu sọ yóò Bukhari ipe tó bá di ní àṣùbà ṣẹ̀yìntọ́n tó jẹ́ ìlérí fún gbogbo àwọn ṣàyàtìnù burúkú fún àwọn àlìjànú tó ń jẹ́ ọmọ bú ṣẹ̀yìntọ́n lélẹ́rẹ́ wọn gbogbo àwọn tó bá ti jí yóò wá ní ẹ̀yin ọmọ mi ò tí wọ́n bá dá lóhùn tán yóò wá ní bẹ́ẹ̀ ti mọ̀ pé iṣẹ́ bú náà lẹ́yìn máa ń ṣe ọya ẹ̀ṣiṣẹ́ ẹbú lọ iná ni ẹlòmíì yóò jòkó kalẹ̀ pé òun ń pe ràwáníyà kan àbó ń pe ismu ńlá ìràzọ́mì kan ó pé ó pe èṣù ni lọ́kàn máa pè é jálé ká máa jàkàdàkàjàkàjàkàjàkàjà méjì òun bá ti ń fà á àwọn ṣàyàtì táwọn ń rìn káàkiri àwọn tó pé eléyìí ìwọ̀n ẹni tí ó máa lò kó tó máa wí ó ti máa tó kọ sínú gbogbo kiri tọ́lọ́ ń wá kiri nítọ̀dà láníyàn sínú yẹpẹ̀ àbí sínú sínú pépà kan tó dà síbẹ̀ lápẹ́yà làkásìgbè lọ fẹ́ kí wọ́n já àbí lákàrà làgbàsì lọ́wọ́ ẹ̀kan rẹ àbí ohun kíní kan lọ ń wá àbí ọlọ́run wá sí kan kíní kan wọ́n ti mọ ogun ọ̀nà táwọn fìlọ̀ lè bọ̀ sí àbí àwọn fẹ́ ba ẹ láyé wọ́n fẹ́ dà lámọ̀rí rẹ̀ rú wọ́n sì lọ́bẹ̀ ó sì lè bọ̀ ṣe tó bá ti bọ̀ ṣe tán òwò ti fọkàn sí ọ̀dà báyìí pé ànínáǹkàlì náǹkàlì ń ṣiṣẹ́ púpọ̀ so èṣù tó wà ń di rẹ̀ wọ́n máa da olóhùn gbogbo ìgbà tó bá ti ń pè ní ọmọ wa da olóhùn torí tó ń wà fún un àmọ́ bí wọn náà bá ti ń ṣe òun ọmọ di kẹfìrí sí kẹfìrí wọn máa gbókun sí níwájú ọlọ́run inú ọlọ́run máa bíyàn sí in táwọn sì fẹ́ nánu tí ṣètọ́ ni bá wá jí làárọ̀ yóò wá ní ẹ̀yìn ọmọ sẹ́mi ọyá ẹ bá ṣẹ́ lọ tó bá ṣiṣẹ́ lọ tó bá dìrọ̀ lẹ́ yóò wá pè wọn padà níbi ogun yóò wá jíṣẹ́ tó bá wá ń jíṣẹ́ fún yóò wà lórí àga ẹbí sọ̀rọ̀ Bukhari ẹbí anabi ni wọ́n ṣe lónìí ike baba, tó fẹ́ jẹ́ kí wọ́n máa rún ẹnìkan ìgbà tí ń sakínú lọ́wọ́ ìmọ̀lọ̀lẹ́ bá ṣe inú rún ẹni wọ́n fẹ́ kú lónìí ìwọ́n ń kọ́ eléyìí ló tún sọ tiẹ̀ ikú èmi ni mọ̀lọ̀lẹ́ bá lágbájá jí owó mú tí ń pè ní ọkùnrin fẹ́ ṣe tẹ̀sírífì ni mo bá jí ní ẹ̀hẹ́n wọn náà ṣe dáwà wọn ara rẹ̀ ò ní yá lọ títí ìgbà tó bá gbọ́n tó bá ní èmi mo ṣe òǹpẹ̀yà láàrin ọkọ àtìyàwó farraqtu bayna zawjayn kí mo ya ọkọ àtìyàwó inú yóò ní ma ń dùn méjì jù ìṣó wa pípẹ́ ah, wọ́dà súnmọ́ yàyìn ah ọmọ rẹ̀ níwọ̀ yìí yóò wá fa mọ́dọ̀ yóò wá kí dáadáa pé ah ọ̀dà fi sínú láàrin ìyàwó àtọkọ òjò kan rẹ̀ mọ́ wọ́n parí rẹ̀ tì wọ́n parí rẹ̀ tì ah ọgbọ̀dọ̀ jẹ́ kan rí parí o wọ́n tún lọ́la kò tó kọ̀ntínú so iná ọlọ́run fi dárúkọ pé yufarriquna bayna al-mar'i wa zawjihi ẹ wá wo tó lọ bá ń sọ fún wa ó ní wa ma hum biddarrina min ahadin illa bi idhnillah ó ni àwọn àlejànú yìí tí wọ́n ń ṣógun tí wọ́n ń kọ́ àwọn èèyàn lóògùn àtàwọn èèyàn tí ń ṣògùn náà tí wọ́n ń ṣe lọ́nkà ní tí wọ́n ń ṣe àṣírí ma ń bi dọ́ọ̀rí nàbí min ahadin illa bi idnillah wọn ò lè kó ìnira kankan báyàn illa bi idnillah àfi tó bá wù ọlọ́run ni wọ́n bá sá sá sá sá sá sá sá jù bẹ́ẹ̀ lọ yóò máa di kèfèrí nǹkan yóò sì níṣe yóò tún wá múra sí pé àbíkí ní yóò sì rárá ni jẹ́ tó lọ lè wá mi tó bá tún ṣe é tọ́lọ̀mbá ni àní kò ní ṣe kò ní ṣe náà ni wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe yóò tẹ̀ wá sú wọn pé àá ah, ah, eré lágbájá yìí mà lé nìkan kò sí rírì ò lé illa bi idnillah ma adina lọ́wọ́lọ́wọ́ ọlọ́wọ́ òfin yọ̀ǹda sí ni bí kò ní ṣe náà ni ọkàn yẹn gbọ́dọ̀ balẹ̀ mùsùlùmí ò nídìí kọ́ mọ jáyà kọ́ mọ sákì kí ni ń ṣe ọ́ wọ́n sàṣí mi nǹkan kan lè ṣe àṣàṣì kankan lè mú ọ illa bi idnillah ṣé wàá rí ẹni tó ń sàrùn kí ni ìyẹn ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ìdájọ́ wọn lọ lérí oúntọ̀ ìjẹ kẹfẹ́rí yẹn ń ṣẹlẹ̀ lé lérí pé a ìbókùsẹ́ obìnrin kò ṣe yíwọ̀n ní kọ́mẹ́dì kẹfẹ́rí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so kí ni ẹ̀tún wa lè má ṣe tí wọ́n bá wu ọlọ́wọ́n ọba so ibi kí gbogbo wa ká fi ọkàn wa sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀rí pé aburu yẹn ń bẹ ń bẹ ń bẹ ni aburu yẹn nkata táwọn èèyàn ń ṣe ni yẹn kí ń ṣe pé kò lè ṣe bi so ibi iná ni a ti rọ̀ bi àyà yìí bí ba dínà ọ̀la so ní kótó ti pé abẹ́rẹ́ wa jawab yẹn ni pé ìbéèrè àti ìdáhùn. so a rí ọmọ ìyáwá kan tí ó fẹ́ gba islam so dákẹ́ bá fún ní àga kankan bọ́ sí àyè so tó fẹ́ gba islam so abẹ́ọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ṣà fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kó jẹ́ pé islam tí ó jẹ́ islam òdodo náà ní kọ́lọ́n kó jẹ́ kó ṣe náà ní islam sunna islam sunna náà la ń bẹ́ọ́lọ́wọ́ bá kó mọ́ṣà sí rọrùn fún láti ṣe so kọ́lọ̀n kó ṣe máa tún jẹ́ kó tó ń rí àpadà sí aburúkú má náà ẹgbà mẹ́kífóònù. ẹ sọ aṣíhádù an la ilaha illallah wa aṣíhádù wa aṣíhádù wa aṣíhádù anna محمدا محمدا محمدا محمدا رسول الله رسول الله ìtumọ̀ tí a sọ ni pé ẹ ń jẹ́rìí ipe kò sẹ́nì kankan tí ẹ máa sìn má àyàfi ọlọ́run ẹ ń jẹ́rìí pé kò kankan tí ẹ máa gba ẹ̀sìn pé báyìí la ṣe máa ń sẹ́sìn látọ̀dọ̀ rẹ̀ àyàfi ànábì sallallahu alayhi wasallam sallam ó túmọ̀ sí pé ẹ̀dá kan nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọba kò lẹ́tọ̀ sí ẹ̀sìn mọ́ lójú yín látòní so ẹ gbọ́dọ̀ gbé nǹkan kan nínú ẹ̀sìn fún ẹnìkan kan mọ́ so abẹ́ ọlọ́run ọba kó mọ́ ṣàjẹ́ kí ọ̀rọ̀ yìí kójú kó tún yé yín jù báyìí lọ. eléyìí náà ni ti ń jẹ́ pé ìyẹn wọnú Islam kọ́lọ́n kọ́mọ́ṣà ṣe ní rọrùn fún yín tó látò ní tí ó lẹ́yìn eléyìí ẹ̀sùn máa wọn tí àbí aṣàlàyé ntótó kàn òun náà ni wíwẹ̀ ìwẹ̀ láti wọnú Islam tó kò ní dìkẹ́nìkan kan ọba yín wà ń bẹ̀ ń ṣàlàyé báyìí ṣe fún yín nìsín tẹ́ bá ti wà ní ilé so ẹ ṣan ọwọ́ ní ẹ̀mẹ̀ta lẹ́yìn náà private party ẹ sàn tí ó mọ̀ lẹ́yìn gbà ń ẹ wà á ṣe àlùwàlá sọ àlùwàlá yìí màmú lọ sọ bí ẹ ṣe ṣe nìyí tẹ́ bá ṣan ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ bomi sẹ́nu ẹ fi sí imú ẹ tù ú lákọ̀ọ́kọ́ ẹ fi sẹ́nu ẹ fi sí imú ẹ tù ú lẹ́ẹ̀kejì ẹ fi sẹ́nu ẹ fi sí imú ẹ tù ú lẹ́ẹ̀kẹta ẹgbà ẹbomi sí ojú lẹ́ẹ̀mẹ́ta so ẹ fi fọ ojú yín lẹ́ẹ̀mẹ́ta ẹ fọ apá náà pọ̀mọ́ràn wọn lẹ́ẹ̀mẹ́ta ẹ fọ náà lẹ́ẹ̀mẹ́ta so lẹ́gbà yẹn ẹ fi omi pa orí báyìí ẹ kọ́ ọbọ ní omi báyìí ṣe báyìí ẹ da padà báyìí so ẹ wà fi pa etí so ẹ wà fọ ẹsẹ̀ lẹ́yìn gbàtẹ́ bá fọ ẹsẹ̀ tán ẹ wà tún mú omi yẹn gangan ẹwà dà sí orí pọ̀mọ́ ọ̀rin báyìí lákọ̀ọ́kọ́ ẹtún bù ẹtún dà sí lẹ́ẹ̀kejì ẹtún bù ẹtún dà sí lẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà yẹn ni ẹsẹ̀ wa bu omi sí apá ọ̀tún yìí ẹ̀dà mi sapọ̀ ọ̀tún lọ sílẹ̀ lẹ̀ papọ̀ so ẹtún bù sí ẹgbẹ́ kejì náà lọ sílẹ̀ lẹ̀ papọ̀ gbàtẹ́ bá tó rí pé yẹn omi kárí rẹ̀ yẹn ò ló ń kà ṣe ti gbọ́ kò ló ń kà ẹlẹ́sílẹ̀ kan ẹlẹ́sílẹ̀ méjì tẹ́ tí tẹ́ rí pé omi kárí gbogbo ara yín yanyan tó bá ṣe yín tán ẹ ti wọ̀ sínú Islam náà àmọ́ èyí tó jẹ́ kókó jù náà ní ta ṣe yìí bí kí yín ó mú ìjẹ́rìí wá pé mo jẹ́rìí pé mi ní sin ẹnìkan mi ní gbé agbára ọlọ́run fẹ́ nìkan Christianity bí wọ́n ṣe ń sin ọlọ́run èèyàn máa sin Islam a kì í sin ànábì náà ni àwọn máa ń sìn ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ tó bá ti náà ń sìn ànábì àbá ń pe ànábì kẹwọ́n pé ara wọn kiri náà ni ìkànnì bẹ nínú ìsìláàmù ni ṣó ti yé so ara wọn náà ni ìkànnì bẹ nínú ìsìláàmù ni ṣé ti gbọ́ so orúkọ wo ni ẹ fẹ́ máa jẹ́ bí ìdìnnìlá. ishaq ishaq ṣé ti gbọ́ ishaq ẹ pé mo ṣe wí òun ishaq ishaq ishaq ishaq ishaq ṣẹ́tìgbọ́ ẹ má pè ní ishaq o ishaq orúkọ tí ń jẹ́nu so orúkọ tó kà nábì ọlọ́run ni so ọlọ́run bó fi báràkà sí so bí ó ṣe jẹ́ náà nìyẹn sọ́wọ́n tó lọ́ ọ̀rọ̀ sọ́lọ́ náà sọ ẹ ok wọ́n ní ẹ wá aha ó ṣe dábàá ẹ ń bè brother Ishaq so àwọn èèyàn ti ọ̀kẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bùn yín ní ẹ̀bùn so èmi náà ayé ṣerú eléyìí àmọ́ èmi náà ó bùn yín ní ẹ̀bùn lónìí bó bá ṣe máa ẹni tó náà bá fẹ́ fi ẹ̀bùn lé so òun náà lè mú ẹ̀bùn tiẹ̀ náà wá so ẹ dákun so ẹ bá ń lọ báyìí so ẹ̀bùn tí ẹni ìbùn ẹ̀wò agbára ńlá ni Muslim Citadel Muslim Citadel Hisnul Muslim gbogbo àwọn prayers oríṣiríṣi náà ni ọ wà nínú rẹ̀ so kí o ní ní láti máa lọ lè bá ẹnì kankan fún ìṣòro tí ẹ máa fún ẹ máa mú wá fún àfáyàn ẹ̀ ok ṣe tó bá fẹ́ fún wọn ní nǹkan náà ẹ̀ẹ́n ok ọ̀lẹ́jì kí n gba nọ́mbà wọn ẹ fún mi ní nọ́mbà yìí oníbẹ̀rẹ̀ ni lẹ́yìn ìrun tàràwí ṣé èyàn tún lò èyàn lè tún kí ìrun mìíràn ní òru sàárì gẹ́gẹ́ bí nọ́fílà méjìméjì tí a máa ń kí lóru tẹ́lẹ̀tẹ́lẹ̀ nam aṣàlàyé ní àná nam aṣàlàyé ní àná pé àwẹ̀ tí àbí náfìlà tí a máa ń kí nínú Ramadan àti tí a máa ń kí ní ọjọ́ lásán pé kò sí ìyàtọ̀ ń bẹ ẹnu tó fi yàtọ̀ òun náà ni pé àákà máa ń kí tìtínú Ramadan ní jama jama la máa ń kí so túmọ̀ sí pé ìtò dájú òun náà ni kéèyàn kí mọ́kànlá yẹn kó bẹ́ẹ̀ lọ nítorí lè mu jù bẹ́ẹ̀ lọ ni pé bóyá kíyàn ṣe náfìlà méjì tí ń bẹ lẹ́yìn ìṣá náà tàbá rí ìwáyà mi tóhun ní mẹ́tàlá tó ti ń ṣàlàyé lélẹ́yìn tí wọ́n tó bá ti wá kí bóyá alẹ́ tí wọ́n bá ti kí lálẹ́ pẹ̀lú ìmáàmù tí wọ́n bá sálámà èèyàn tó fi Ramadan wala fi ghayrihi nínú Ramadan àtìgbà tí èsì Ramadan ànábì ò kí ń jẹ́ kí irun rẹ̀ kó ju mọ́kànlá lọ so tó lè múyàn tó kí mi mo ní pé lẹ́yìn ìgbà tí yàn bá jí tí yàn bá yàn náà tí yàn bá sálò àlá bí yàn fẹ́ kí Qur'an kí yàn wá ṣe náà fílà àlùwàlá ẹnu àǹfààní tí yàn ní náà nìyẹn so wallahu a'lam naam oníbẹ̀rẹ̀ ní sẹ́ni tó ń ka kùránì ní èdè Yorùbá nínú àwẹ̀ lè ní ládá word tàbí ẹni tí ó ń kà ní translation ti English. ẹni tí ó bá fẹ́ ka alukur'an èyí tí ó ń jẹ́ pé yẹn ń ka alukur'an ni kéèyàn máa ka lárúbáwá rẹ̀ bí kí wọ́n pé alhamdulilayi rahman rahim alhamdulilayi rabbil alamin tí yóò bá tiẹ̀ lè kà ní lárúbáwá tó yẹ pé transliteration bá lè ń kà tó yẹ pé ní tí ó máa túmọ̀ náà ni pé bisimilama b i s i m i l double l a h e bisimilahi tó yẹ pé tí yẹn ń kà náà nù bí lárúbáwá náà lè yẹn ń kà nù yẹn ń ka èdè lárúbáwá jáde lẹ́nu àmọ́ alifábẹ́ẹ̀tì ìwé náà lè yẹn ń lò eléyìí náà bí yẹn pè yẹn ń ka koran náà ni sàmìnìsìn èèyàn kẹ́ gbé alukur'an èèyàn wá ń wò pé in the name of Allah the beneficent the merciful kì í ṣe kur'an gẹ́gẹ́ lèèyàn ń kà translation iná lèèyàn ń kà ìtumọ̀ rẹ̀ lèèyàn ń kà bí kí wọ́n ní ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run tòun ti bẹ́ẹ̀ náà ó ní ládàá ju ẹni tó ṣe pé nǹkan nǹkan mi àbí ń gbọ́ nǹkan mi lọ sòtòrí nìyẹn òun túmọ̀ sí pé èèyàn ìtumọ̀ alukoran náà lèèyàn ń gbọ́ so àmọ́ ètò dájú kó ń kálukú wa káwọn náà tá fi mọ alukoran yìí kà ní larabawa ṣùgbọ́n kan náà kátó wá lè ka translation rẹ̀ náà tó ipá fi lè máa túmọ̀ pé òkè ń tán wílé lẹ́yìn orúkọ tafsir tá ń ṣe iná nìṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní ń jẹ́ translation náà ní ń jẹ́ báwọn so kí ọlọ́run bá kí ó ṣàánú fún wa naam. oníbẹ̀rẹ̀ ní kí ni ìtumọ̀ ìtìkáf alẹ́ìtìkáf so alẹ́ìtìkáf ìtí ń jẹ́ ìtìkáf òun náà ni ìkóra dúró sílé ọlọ́run ọba ní ìgbẹ̀yìn oṣù rọ̀mbọ́n mẹ́wàá gbẹ̀yìn sọ́ra nǹkan tí anábì sallallahu alaihi wasallam tí máa ń ṣe ni so láti fi súnmọ́ ọlọ́run ọba so yẹn lè ṣe ní gbogbo mọ́ṣáláṣí tó máa ti ń kí jùmọ̀ níbẹ̀ mọ́sálásí mi bá ti kíjímà kì í ṣe ìtìkáàfù níbẹ̀ o tó di pé tátù wá ní bùkátà sí láti jáde kú lẹ́ mọ́sálásí yẹn nítorí jímà so kò bá mu so mọ́sálásí máa ti ń kíjímà sallallahu alaihi wasallam àti mọ́sálásí Kaaba nítorí pé kíni tí ẹ bá ń wà láyé yẹn ìrun bẹ̀ lásán gan ó ju ti everywhere lọ ìrun wákàtí márùn rẹ̀ ó everywhere lọ nítorí wọn bá ṣe nísà ìbáàdà níbẹ̀ ó ju ti gbogbo mọ́sálásí mi lọ sílẹ̀ yìí ni ìtumọ̀ al-i'tikaf tó wallahu a'lam naam. wọ́n ní mọ́sálásí tó máa ṣe òkú sí sí ẹ̀ lè kí ẹ̀yìn. mọ́sálásí tó máa ṣe òkú mọ́sálásí ọjẹ́ ẹgbẹ́ ibi tó ń kọjú sí ni àbọ̀jẹ́ ẹgbẹ́ ibi tí wọ́n kọjú sí ni tó sáàjẹ́ pé mọ́ṣáláṣí níwájú rẹ̀ náà sísí tí ó sì sí nǹkan kan tó jẹ́ àlàfo láàrin wọn kì í ṣe pé ọ̀nà jẹ́ àlàfo láàrin wọn kì í ṣe pé wọ́n tó fi fẹ́ǹsì mọ́ṣáláṣí dá àárín wọn àbí fẹ́ǹsì mi tó wà tó fi dá àárín mọ́ṣáláṣí wọn ìyẹn gbọ́dọ̀ kírun nírú mọ́ṣáláṣí yẹn tura nabi ẹ gbọ́dọ̀ máa jòkó lé sáré kẹsọ́ débi tí ẹ máa gbé náà. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ṣé ó dá kéèyàn máa kí ó kéèyàn máa tọ́jú ó sáré kùránì. wọn ò ṣe alukur'an ní nǹkan tí báàgì tí wọn fowó pamọ́ sí fa sòtú ìpínpà tí àwọn yẹn bá wá jẹ gbé tó tí ó wà padà wá rọrùn pé ah àti kùránì yìí ò lè sọ nǹkan ah irọ́ wọn ò fi kùránì ò ṣe kùránì ní báàgì o tukẹ́ wọn wá bò mí tí wọ́n máa kó owó yẹn sí kọ́dà kùránì ṣe rọ̀rí ẹlòmí máa fi kùránì rọ̀rí tí ó ní nǹkan kan ṣe mí jẹ́ gbé kùránì òun ni wọ́n máa gbé rọ̀rí kéèyàn ọkà náà ni bóyá ní sọ̀rọ̀ lọ́làkàlà kéèyàn ọkà kùrùsì kéèyàn ọkà ámánà ntanika ṣe lélẹ̀ ìkéde kéèyàn ó gbé rọ̀rí kọ́dà ló fẹ́ bàjẹ́ débi pé ọmọ kéèké wọ́n máa gbé kùránì sí gbèrè wọn kùránì ṣe tí wọ́n gbé kùránì kalẹ̀ fún wọn tontẹ́ yẹn ká fọmọ kékèké náà ni mùsùlùmí gbọdọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam máa ń ka nǹkan yẹn fún hasan àti hussein u'idhukuma bi kalimati llahi tamma min kulli shaytanin wa hama wa min kulli aynin laama ntí máa ń ká fáwọn ọmọ kéèké nìyẹn tòkìtòkì máa ń gbé kuraani rọ wọn ní ìgbèrí wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ a lè kírun lẹ́yìn bíi ẹni tó bá jẹ́ bí ọ̀gá àwọn tẹ̀kítírì bíi ọkùnrin àwọn tẹ̀kítírì lẹ́yìn sáré kírun lẹ́yìn rẹ̀. èèyàn lè kírun lẹ́yìn rẹ̀ àfi tí ẹ̀nà bá fẹ́ fi dá a la ipe iná tó fi ń jó àwọn èèyàn yìí fi jó ìwọ náà so pé òun lè kírun lẹ́yìn àwọn èèyàn èèyàn lè kírun lẹ́yìn ẹ̀ so torí pé kí ni ẹni tí àwọn ẹ̀nì jamal takfir bírú àwọn boko haram bírú gbogbo orú wọn lóṣìṣẹ́ tí wọ́n jẹ́ jamal takfir tó máa ń pè ẹni tí kò kí ń ṣe mùsùlùmí ń kèfèrí àwọn náà ń jẹ́ khawarij so àbáwọn isis tó máa ń pè wọ́n so gbúrú àwọn eléyìí islam ò ní pé wọ́n di kèfèrí sọ̀mọ́ pòkì náà ni wọ́n pòkì náà ni wọ́n ò dájọ́ kèfèrí lé wọn lérí gẹ́gẹ́ bí wọ́n sì dájọ́ kèfèrí láwọn khawariji ìpínlẹ̀ lérí so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni assalamu alaikum wa rahmatullah ma dalilu annayi yidullah bi fadli rasul wọ́n ní kílẹ̀ rí pé kí èèyàn gbọ́dọ̀ bẹ́lọ́n pẹ̀lú ọlá nàbì ọ̀rọ̀ kan bẹ́tẹ́ àmọ́ ń ṣàlàyé ipe olúwọba subhanahu wa ta'ala ó sọ ń tẹ́fì bẹ̀rùn walillahi al-asma'ul husna fad'uhu biha olúwa ni mo ní àwọn orúkọ tó da ẹ̀fì wọn bẹ̀ mí ọ̀rọ̀ ayà yìí kílẹ̀ ọ̀rọ̀ mo ní àwọn orúkọ tó da tó pé tó sá mọ́ lánàá ni pé àfi kó òfin kankan bẹ́ẹ̀ ọlọ́run sọ́nà bá mi kó ìnira yìí kú o tí wọ́n bá lè wí bẹ́ẹ̀ tó kó sá mọ́ lakọ sáfọ́ láà kankan bẹ́ẹ̀ ọlọ́run náà ni sòkòsí tó burú bẹ́ẹ̀ a máa fi lillahil asmaul husna olúwa ni mo ní àwọn orúkọ tó dá orúkọ yẹn fi bẹ̀ mí kó wàá mú kanú àwọn orúkọ yẹn kí o fi bẹ̀ ọlọ́run ọba kò sí tó burú bẹ́ẹ̀ tó lé ilé rí tó bá kan náà kí o tún bẹ̀ ọlọ́run ọba pẹ̀lú iṣẹ́ torí bẹ́ẹ̀ ní al-Qur'an àti kí wọ́n fi imani wọn bẹ̀ lọ́hùn Rabbana innana amanna faghfir lana dhunubana olúwọ́ba o anígbàgbọ́ forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ìyẹn ni pé ọlá ìgbàgbọ́ wa àfibẹ̀ ọlọ́run ọba yẹn lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ọláhùn ọlá àwọn bàbá kan ọlọ́run ọlọ́run ní ká fi bẹ òun ànábì náà ní ẹ máa fi ọlá yìí bẹ fọlá mi yìí ọlọ́run so yìí dàn ká dún níbi tí ànábì sallallahu alaihi wasallam ń tọ́ kọ́ wa tó ní ká máa ṣe gbogbo ẹni tó bá so òun náà ni pé tọ́lẹ́lùmí lè mọ̀ dàmú ara rẹ̀ pé ọ̀dà ah, níjọ́ tí wọ́n ń sọ pé náà bí kí ló fi bẹ lọ́hùn ó ní mo bẹ́ lọ́hùn pẹ̀lú wa nábì ọlọ́run á ní bóòlù sí mọ̀mí wá ní amórí lábẹ́ àlẹ́ ara sí bóòlù sí màá nẹ́gbẹ́ ní mo lábẹ́ àlẹ́ ara sí ni tí wọ́n kọ́ láìláìlá lọ́mọ ọ̀rọ̀ sún láìsí má mọ̀ pé ò lè fẹ́ ni tó o bá fẹ́ràn so anabi wa gbé ìtumọ̀ àyà yẹn jáde pé kẹlìmá tó ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين انتو في بيولون وبانو tó kìí sọ láà nàbí sallallahu alaihi wasallam àlá nàbí ọlọ́lá òtún wọn fi lè mọ níwọ̀n láà nàbí ọlọ́lá àní ọlọ́lá àmọ́ àyè fi bẹ ọlọ́run ọba. kàmá sọlẹ̀ ìtàlá ìwọ̀nyí nǹkan kẹ́lìmọ̀ kàmá yẹn. ok kàmá kìí ṣe pé kéèké òun ò túmọ̀ sí pé afọlá nàbí Ibrahim tọrọ ọlọ́run ṣèké fún ànàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe ṣe fún ànàbí Ibrahim ìtumọ̀ kanu àbí ọlọ́run ṣe kẹ́ fún anábì Muhammad torí pé ìwọ ló ṣe ìkẹ́ fún anábì Ibrahim kàmá máa túmọ̀ torí pé yẹni pé yẹni pé wọ torí pé ìwọ ló ṣe nǹkan yìí máa túmọ̀ rẹ̀ ní èdè so òun ni pé ìyíhun náà kò túmọ̀ sí pé àfọlá anábì tọ̀rọ̀ kí ni pé ọlọ́run ò bó ṣe ra mọ́tò àbí bó ṣe kọ́lé fún ọ̀rẹ́ mi yìí wọ́n ló tó kọ́lé fún kọ́lé fún mi náà tí mo fọ́lá rẹ̀ tọ̀rọ̀ nù àti kí n sọ pé ọlọ́run ò wọlá ọ̀rẹ́ mi yìí tó kọ́lé fún kọ́lé fún mi náà ẹ̀rí pọ́rọ̀ méjì ohun ti yà ọ̀fọ́ síra wọn kọjọ́ra wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kama sọlẹ́ta ala ibrahim so hada wa sallallahu ala muhammad subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk